àwọn olóko báyìí àgbẹ̀kọ̀yà. àgbẹ̀kọ̀yà bá ti tán èjìrẹ́ èèpẹ̀lẹ̀. abẹ́lẹ̀ abẹ́ etí. ààrẹ ìjìrẹ́ ẹ̀rọ olùkọ́ni wọ́n gbìyànjú initiative. Ṣẹ́rí pé gbogbo ẹ̀ ń dùn ó ní gbogbo olùkọ́. Mẹ́rin youth initiative. Àwọn akéwì. Wọ́n wà ní àwọn olùkọ́ kábíyèsí àkókò tí ìyá ọba kí wọn bá ìlú ìpínlẹ̀ àkókò. Bẹ́ẹ̀ náà látún wá rí ọmọ èjì náà rí làkí. Wíníwíní lójú owó orogún. Èjì wọ̀rọ̀ lójú ìyẹ́ ọkọ̀ ọ̀nbá. Gbogbo àwọn ọlọ́jẹ̀ láti ọ̀tà ọba kí kábíyèsí báyìí àwọn ọlọ́dẹ láti ìlú ọ̀tà ọmọ ẹbí kábíyèsí nítorí àkókò aláàbí nínú owó ti dé bá ẹ. gbogbo ọlọ́dẹ láti ọ̀tà. àwọn ọlọ́dẹ láti ìlú ọ̀tà rẹ̀. Òdùgbò ọmọ kúlóòlù. Ọba mẹ́rọ. Ó yẹ fún wa ní díẹ̀. Àwọn ọlọ́dẹ láti ọ̀tà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó yá ẹ fún wa ní tàwórì. ẹ̀yin lọmọ ọlọ́tà odò ọmọ alódẹ̀dẹ̀ ọwọ́ mi ọmọ àtòkò ti yọjú ẹ̀ka ọmọ àtòkò tó yọjú létí ọmọ àtòkò tó lẹ́gbẹ̀ẹ́ ó lè lọ òkè kọ́bọ̀dọ̀ ọmọ yẹn ọmọ àtòkò ọmọ ọlọ́tà ọ̀tà wọ́n ti rò láti ọ̀tà. ẹ̀yà àtọ́gbà látàtẹ̀ àwọn ọkọ̀ lẹ́lẹ̀ iṣẹ́ ọmọ orúkọ lè ti fàyà wálé ẹ wálé orí mi wú orí mi wú wáyé tí ó nà mẹ́rin pẹ́pẹ́ mi wá padà sọ́tà ó yẹ ó yẹ ẹ̀dọ́ Abẹ́òkúta òkè jì lọ́tì ọmọ yìí mú yìí mú lọ́wọ́ gé ẹ̀gbọ́n báwo ni ò pa jù ọmọ ẹ wọ́n ṣe yí láti ìgbà lọ́wọ́ bí lè fẹ́ bàbá kò ṣe ọmọ márùn ló fẹ́ lòdì ní alájẹmẹ́lẹ̀ ọ̀rọ̀ dáadé olùbàrà ọba ni ọ̀ṣunlẹ̀ ọba ni olówó ọba ni àgbẹ̀ká ọba ni alájẹgbà ọ̀ṣunfẹ́ lọ́la. ẹ wálé ẹ wálé ẹ wálé orí ìdílé ìjẹ́kẹ̀ orí

bíi two years so wọ́n máa ṣe sọ́nà àti lẹ́bí ẹ̀rọ rẹ̀ tó kù àwọn wọ́n fi aláyé ló wà lọ́wọ́ ni. ayé bíi lóyà ló kú fún kábíyèsí ilé o forí balẹ̀ fún ilé ayé bíi lóyà. Ọ̀dìbò kò ní jẹ́ lọ́wọ́ ṣe ìrànlọ́wọ́ yóò ní wọ mi ìrànwọ́ yóò ní tiwa yóò ní ṣé wọ́n ti wá ní ọkọ ni àwọn ọkọ yín wọn ọdẹ sọ pé má jọ rìn mọ iṣẹ́ kan àtẹjọ ṣe. ọkọ tèmi. nígbà tá a ti lórí àpèrè ọdún tó ń bọ̀ yìí olùdíje ọdún ńlá kan máa fẹ̀ lórí. ọmọ olúwo ti àwọn yìí ti máa wò pé a lè máa tó ọ́fíìsì yìí a lè máa tó fún wọn a lè fún wọn nílẹ̀ gbogbo èyí ló ti fún wọn ọlọ́run àbọ̀ fi ẹ̀mí ọ̀sẹ̀ ayé wà láti pèsè tí wọ́n ní àmọ̀ ìyẹn ńlá kan lẹ́sẹ̀ wọ́n ní kí wọ́n tiẹ̀ wá ìbátan yìí ló ní lọ́dún láti wọ́n ṣọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́lẹ́ ìgbésí àbúrò làrùn bàbá àwọn ṣàgá lọ́jà bọ̀ ìlú ìṣàgá ọ̀ṣàgá ẹ̀yà ẹ̀kú ṣe ó ọmọ ayé rí owó mọ̀ wọ́n nígbà gèdè ọmọ ogun bá ní kí èyí ọ̀pàgà lẹ́sẹ̀ yàrá ọmọ pé èkútèlé òkà níbi kó yígbìrì yígbìrì ló mọ àwọn ọlọmọ onílẹ̀ kan rẹ́fúrẹ́fú ọmọ onílẹ̀ mẹ́fẹ́. ẹ̀wá ilé lẹ́rọ̀ inú ń bí mi torí pé ìlọsí ti là jẹ́. nípa àyájọ́ ọjọ́ òṣèṣe kí lẹ kábíyèsí ẹni ẹni péjì ní iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó máa ń ṣe ọ̀pọ̀ ọba kò ní ìyẹ́rọ àwọn àwọn tó ń kọrin tó ń dábọ̀ ó máa ń fún orí wọn wípé nínú ẹ̀rọ yìí ògbó lè yí ó wá fi